sókè ká ẹsẹ̀ rẹ̀ kò jó ijó tàìdó pẹ̀lú mi tàtú tàìdó tàtú tàìdó. báwo ni o ẹ̀yin ọ̀rẹ́ mi orúkọ mi ni tàtú tàìdó mo ń rìnrìn àjò ìkọ́gbọ́n káàkiri orílẹ̀-èdè nàìjíríà mo máa lọ sáwọn ìlú káàkiri orílẹ̀-èdè nàìjíríà ó sì máa dùn gan-an ni. mo wà nílùú dúsè olú ìlú ìpínlẹ̀ jigawa ọ̀rẹ́ mi súlẹ̀ ti wà níbí pẹ̀lú mi. kárọ̀ ò mo kí ẹ káàbọ̀ sí ìpínlẹ̀ Jigawa. o ṣeun Súlè inú mi dùn láti wà níbí. ó yá jẹ́ ká lọ ṣe àbẹ̀wò sí àbúrò bàbá mi ó ní oko àgbàdo tó tóbi gan-an. ó ìyẹn mà dára gan o mi ò tí ì rí oko àgbàdo rí jẹ́ ká lọ. alàgbà Muhammed ọ̀rẹ́ mi Táídò rèé ó rìn ìrìn àjò kọ́gbọ́n wá síbí mo sì mú wá láti wá ṣe àbẹ̀wò sí oko àgbàdo. ẹ káàárọ̀ sà. mo kí ẹ káàbọ̀ sínú oko àgbàdo mi. ẹ ṣeun púpọ̀ mi ò tí ì rí oko àgbàdo rí ṣókò yìí nìkan ló wà ní ìpínlẹ̀ Jigawa ni. rárá o oko pọ̀ rẹpẹtẹ nípínlẹ̀ Jigawa. ṣé gbogbo rẹ̀ ní oko àgbàdo. rárá Taido yàtọ̀ sí oko àgbàdo a ní oko ọkà bàbà oko òwú àti oko ẹ̀pà ní báyìí jẹ́ ká wo oko àgbàdo. Ah, oko yìí tóbi gan ni o. bẹ́ẹ̀ ni Taido oko mi jẹ́ ọ̀kan nínú àwọn oko tó tóbi jù ní ìpínlẹ̀ Jigawa. ó dáa kí lẹ máa fọwọn àgbàdo yìí ṣe àgbàdo jẹ́ èso tó láǹfààní púpọ̀ tí mo máa fi ń ṣe oríṣiríṣi nǹkan ṣóorí àgbàdo rèé. ó mo ti rí rí níbo ló ti máa ń wá. bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa ń sè é tàbí yan wọ́n á sì jẹ ẹ́ ṣùgbọ́n tí mo bá ká tọ̀dọ̀ mi mo máa ń tà fáwọn iléeṣẹ́ tó ń pèsè oúnjẹ láti fi ṣe cornflakes. cornflakes mo fẹ́ràn cornflakes ṣé pé àgbàdo ni wọ́n fi ń ṣe cornflakes. bẹ́ẹ̀ ni àti custard. aha. ṣó o mọ nǹkan oúnjẹ adìyẹ làgbàdo jẹ́. Mm-hmm. Súlè níwọ̀n ìgbà tó jẹ́ pé ìwọ àti ọ̀rẹ́ rẹ rin ìrìn àjò ìkọ́gbọ́n jẹ́ kí n mú yín rin ìrìn àjò lọ sí aṣálẹ̀. Hmm. wo omi odò kékeré yìí. eléyìí kì í ṣe omi odò omi adágún ni. omi adágún kí ni ìtumọ̀ rẹ̀. omi adágún ló máa ń ṣẹlẹ̀ rú ní aṣálẹ̀. wo akékeré ah a gbọ́dọ̀ máa sáré lọ o àkekèé léwu gan nínú gbogbo àwọn ẹranko. ṣùgbọ́n ẹ kò sọ fún wa pé àkekèé wà ní aṣálẹ̀ yìí mi ò mọ̀ pé àwọn ẹranko pọ̀ ní aṣálẹ̀ yìí. àwọn ẹranko pọ̀ tá a lè rí ní aṣálẹ̀ àkekèé sì jẹ́ ọ̀kan lára wọn. ah ṣé àkekèé kékeré yìí lè pààyàn ni. ah ó lóró nínú púpọ̀ a ò sì gbọ́dọ̀ jẹ́ kó ta wá. ẹ́ẹ̀ yé. báwo ló ṣe ṣe mi ò gbàgbọ́ o. mo ní agbára tó yàtọ̀ kan. mi ò mọ̀ pé o ní agbára tó yàtọ̀. ah ó dẹ̀ tí mo náà nìyẹn. <laughs> o ṣeun o Táídò ìwọ ló kó wayọ lọ́wọ́ àkekèé aṣekúpani. mo gbọ́dọ̀ máa lọ báyìí o ẹ ṣeun púpọ̀ tí ẹ jẹ́ kí àbẹ̀wò mi sí Jìgáwá dùn gan-an mo rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀ mo sì gbádùn àbẹ̀wò mi. o ṣeun gan-an Táídò inú wa yóò dùn láti kí ọ káàbọ̀ sípínlẹ̀ Jìgáwá nígbàkúùgbà tó bá wù ọ́ láti padà wá ní báyìí jẹ́ kí n mú ẹ lọ sí pápákọ̀ òfurufú. ó dàbọ̀ táìdò. ó dàbọ̀ o màá tún rí yín láìpẹ́. ká rọrẹ sókè.